أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba ọ̀gá àgbà alágbára lórí gbogbo ẹ̀dá ọba tó bò háyà lọ́lá nípò àti ní gíga adúpẹ́ fún ọlọ́run ọba yìí lórí oore rẹ̀ tí ń ṣe fún ẹ̀dẹ́ ọ̀kan tá a jẹ́ lọ́kùnrin wa lóbìnrin wa àánú ọlọ́run ọlọ́run jó kárí ẹnìkọ̀ọ̀kan wa lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àti igi ọlọ́run àtòrí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa kó bá anábọ̀ Muhammad gbogbo àwọn aráalé àtàwọn sàhábà fi gbogbo àwọn ẹni ọlọ́run lápapọ̀ wọn gbogbo àwọn olùkọ́ wa àwọn òbí wa àwọn onísábàbí dáadáa wa ọlọ́run jẹ́ kí dáadáa ọmọ tọ́sẹ́nìkọ̀ọ̀kan wa ẹ̀yẹ́ mọ̀ ya nínú Islam akéra ní kíkí Islam lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nípa gbólóhùn alkalimatul musharrafa tí a ń pè ní la ilaha illallah gbólóhùn tó jẹ́ wípé wíwí rẹ̀ sísọ rẹ̀ gbígbà sínú ọkàn múmúlò òun náà ni èèyàn fi ń ṣoríire ayé àtàlkìyàmà èyí táwọn abára wa sọ léni náà ni annamuzajul amali li ba'di ahkami àwọn ìlàálẹ̀ tí a mọ̀ rí tá mọ̀ wò tá mọ̀ rí wípé ọ̀nà tá gbégbà tí la ilaha illallah yìí tá fi lè rí múlò àti àwọn òfin tó rọ̀ mọ́ tó fi jẹ́ pé la ilaha bó ṣe jẹ́ pé òun náà ló lọ́lájò nú gbólóhùn kò sí ọ̀rọ̀ kan tí yàn ń sọ tó tóbi tó bùháyà tó ní ọlá tó wá ga tó wá ní ipò tó wá bàbàrà tó ju la ilaha illallah lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti fi yé wa pé afdalu dhikr la ilaha ètò fi lọ́lá jùnú ní tá fi ń rántí ọlọ́run tá fi ń dárúkọ ọlọ́run tá fi ń pèrè ọlọ́run tá fi ń sa ọlọ́run tá fi ń yin ọlọ́run tá fi ń bàbàrà ọlọ́run tá a fi ń gbé títóbi fún ọlọ́run tá a fi ń gbógo fún kò sí in tó jọ la ilaha illallah àlọ́gá gbogbo wọn sultanul asma tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀nà wo lágbègbà tó fi jẹ́ pé hukmu islam man la yaqirruha ìdájọ́ òní ń bẹ fún ẹni tí ó fi la yìí tí ó fi rinlẹ̀ tá sì sọ wípé ń bẹ nínú islam gbogbo ẹnikẹ́ni tí ò bá fi la ilaha illallah tí ò bá fi rinlẹ̀ kò sínú islam ẹnikẹ́ni tí ò bá gbàgbọ́ kó tiẹ̀ wí lórí ahọ́n torí pé gbígbà lódodo inú ọkàn ni ó ti wá ní ó fi riri ẹ̀ jẹ ṣùgbọ́n ẹnìkan ọ̀rọ̀ kan ẹ̀wẹ̀ tó ṣẹlẹ̀ sí Usama ọmọ Thabit nígbà tó wà lójú ogun tí ó ká kèfèrí kan mọ́ ó ká mọ́ kọ́nà nígbà tó wá ká mọ́ nì kèfèrí ni wá pe gbólóhùn la ilaha illallah ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ nígbà ó jẹ́ pé ọwọ́ ti ẹ̀ ràn án ọwọ́ òsáámọ́ ju ti kèfèrí nì lọ ó pa kèfèrí nì sójú ogun ọ̀rọ̀ wá di tí kálukú wá ń ròyìn bí ogun ṣe rí bójú ogun ṣe rí ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n wá ń sọ inú ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ ti ta sí ànábì létí ànábì wa ń bi Usama léèrè wípé ah ní tó ń sọ òye mi ṣe lẹ́yìn ìgbà tó ń tọ̀hún sọ la ilaha illallah náà ló tún wá pa ó ní bẹ́ẹ̀ ni ó sọ la ilaha illallah bó ṣe wí ni òun mọ̀ pé ẹ̀rù ló bà á ẹ̀rù tó bà á ló jẹ́ kó wí ànábì ni ah báwo ló ṣe fẹ́ ṣe tó bá di jọ́ǹgbẹ́dà kìí á mọ̀ bó ló fẹ́ gbégbà la ilaha illallah ọ̀kan tẹ́ni ní wí ni tí láìlẹ́ lọ́la náà bá dé tó bá fẹ́ bẹ́ẹ̀ rojọ́ ń bolo fẹ́ gbégbà àti ń pé ǹjẹ́ aṣàkọ́kítà kalba ǹjẹ́ o ti dénú ọkàn rẹ̀ wọ́n lanú ọkàn rẹ̀ kó fi mọ̀ bóyá ti ń wí ní òdodo ni àbí irọ́ ní ìtìjú àti tó dé bá òun náà òun fẹ́ lè máa sọ wípé kó jẹ́ wípé òun ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ gba ìsìláàmù ní tuntun ni. Tuntun ni gbogbo èyí tóun ti ṣe sẹ́yìn ni kó má sínú ìgbésí ayé òun kó jẹ́ pé ìjọ́ náà gangan lòun ṣe di mùsùlùmí òun ò tiẹ̀ lọ sójú ogun kan rí bó ṣe rí lára àwọn nìyẹn tẹ́fi jẹ́ pé gbólóhùn náà ó tóbi pípọ̀ bí ẹ bá ti lè wí tó wí jáde tá a ti gbọ́ lẹ́nu àti kà á kún mùsùlùmí ẹgbẹ́ wa torí pé gbólóhùn náà tóbi lẹ́yìn náà hukmu man aasha alayha tuilata hayatihi ẹni tó bá ń wí gbólóhùn yìí ní gbogbo ìgbésí ayé ẹ̀ irú ẹni nì náà lẹ́yà ń dẹni tá pè lẹ́ni rè torí ẹni tí bá ń wí gbólóhùn ní gbọ́dọ̀ mọ bí àwọn ìmọ́lẹ̀ kan sínú ìgbésí ayé ẹ̀ sínú orin rẹ̀ sínú ìṣesí rẹ̀ sínú dáadáa tí ó máa ṣe sínú ìwà tí ó máa hù sínú ọ̀rọ̀ tí ó máa sọ ẹni tó gbà ń pé kò sí ọba kan àyàfi Ọlọ́hun la ilaha illallah anabi musa aleyhi salatu wa salam ó wà nú àkọọ́lẹ̀ yín pé ń sọ fọ́lọ́hun bó ṣe jẹ́ ẹni tí máa ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ tọ́lọ́hún sì ń gbọ́ ohun ta lọ́lọ́hún ò tiẹ̀ gbọ́ tẹ́lẹ̀ tóun náà bá wá ń sọ tiẹ̀ bọ́lọ́hún ṣe ń gbọ́ tọ́lọ́hún bá wá ń bá sọ̀rọ̀ òun náà máa gbọ́ torí ọlọ́hún fún ní àṣẹ àti máa rí gbọ́ ọlọ́hún fún láǹfààní bẹ́ẹ̀ ìwà ń sọ fọlọ́hún wípé ìwọ ọlọ́hún mo fẹ́ kó o fún mi ní gbólóhùn kan tí mo fi ròyìn wọ ọlọ́hún tí mo fi dárúkọ ọlọ́hún tí mo fi yìn wọ ọlọ́hún tí ó jẹ́ wípé ìmọ̀ wí ní wíwí tí wọ́n ọlọ́run ọba ó sì mọ̀ rí wípé wíwí tí mò ń wí ni ó dùn mọ́ wọ́n ọlọ́run ọlọ́run sọ fún pé wọ́n Musa kò sí tí mo fẹ́ fún ju la ilaha illallah lọ bọ́lọ́run ṣe wá bíbẹ́ fún anabi Musa anabi Musa ní kullu nasi ya'rifuna hadhihi al-kalima bọ́lọ́run la ilaha tó ní kí n máa wí gbogbo yẹn ló mọ̀ yẹn èmi innama uridu shay'an akhara takhusuni bihi ihun tèmi ń fẹ́ nǹkan míì tó jẹ́ wípé èmi nìkan ló fún tí ó jẹ́ nǹkan tó fi ṣàmìlẹ́ṣà tẹ́nìkan ò ní mọ̀ wí àṣírí láàrin èmi àti ẹ ọlọ́run ní ìwọ Musa jẹ́ ń wí fún ọ gbogbo sánmọ̀ méjèèje bó ṣe tóbi tóòní àti ilẹ̀ méjèèjì tá a bá po sórí òṣùwọ̀n lápá kínní tá a wá gbé kẹ́límà la ilaha illallah kan ṣoṣo sórí òṣùwọ̀n lápá kejì làmá láti bihinna la ilaha illallah gbólóhùn la ilaha illallah tá a ní kó mọ wí nì níbi tó wíwo dé yóò tẹ̀wọ̀n ju gbogbo ayé àtọ̀run lọ allahu akbar gbólóhùn náà ló le lẹ́nu ẹlòmíì láti wí gbólóhùn yìí náà lànàbì náà sallallahu alaihi wasallam ló tọrọ lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ abu talib ó fẹ́ kó wí wípé tó bá fi lè wí nígbà tí ń bẹ lórí àárẹ̀ lẹ́yìn gbogbo wàhálà tí abu talib ṣe fún islam wàhálà tí àbú tọ́lìbù ṣe lẹ́yìn ànábì láti fi mójútó láti fi tọ́ láti fi dáàbò bò kó fi lè rí ìsìláàmù ṣe àbú tọ́lìbù wà lórí ààrẹ ànábì sallallahu alaihi wasallam wá dààmú púpọ̀ lórí ẹ̀ ìpè kó tiẹ̀ wí gbólóhùn la ilaha illallah kalimatan uhajju laka biha indallah pé kul kó tiẹ̀ wí gbólóhùn kan yìí gbólóhùn wo ni kalimatul musharrafa kalimatul tawhid kalimatul ikhlas gbólóhùn tó jẹ́ pé bí yẹn ti wí wíwí rẹ̀ ni ó fi ń fọ̀ wípé kò sí ọba àkànṣe àyàfọ́ ọlọ́run ọba kan ṣoṣo nígbà tó sọ bẹ́ẹ̀ fún Abu Talib Allahu Akbar Abu Talib dààmú èyí tó yẹ kó wí ó ní kí n wí n tó wí ní ìníwì táwọn èèyàn fi máa wá sọ wípé ẹ̀rù ló ń bà mí ikú ló dé àyìn nítìjú ni àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa tí mo ti wà lórí ẹ̀ lóòótọ́ mo gbà wípé ẹ̀sìn tó gbé wọ́n òdodo ni ó ní walaqad alimtu bi anna dina muhammadin min khayri adiyani albariyati dina law lalmalamatu aw makhafu musabbatin lawajadtani samhan bidhalika mubina Abu Talib ní ìnílẹ̀wé ń tó wí nì lẹ́nu kan dé Abu Talib ò kì í ṣe fàárí fún wọn tó bá ń rí o kò sí oríyìn kan fún ọ ìwọ tọ́lọ́run fún ní láìláìláà tí wọ́n ń rí wí nírọ̀rùn ni náà ló lè fẹ́ lómi láti wí fìrẹ̀hún náà ńgbà tí ọlọ́run ní àsìkò tó tí ó tẹ̀rì òun náà fẹ́ wí ó ṣe tán àti wí ọlọ́run ní ẹ má jẹ́ ó wí ó ti dààmú Musa jìnà ìparun ló dé ló fẹ́ fi wí kó má rí wí bó bá rí wí ńjọ́ náà ní kọ́ ó wí la ilaha illa alladhi amanat bihi banu Israel ní tó padà wínú ni mo gbọ́ ọlọ́run ọba tí àwọn bani Israel tí wọ́n gbàgbọ́ mo gbà á gbọ́ kò padà wípé la ilaha illallah ní túmọ̀ sí pé ọlọ́run ní mọ̀ ń fún ni wí lọ́lọ́run fi ń sọ fáànà Muhammad pé má banújẹ́ lórí ti ẹ̀gbọ́n bàbá rẹ ìwọ ò lè fọ̀nà mẹ́ni tó bá wù ọ́ àwọ ọlọ́run láfọ̀nà mẹ́ni tó bá wù wá gbogbo eléyìí ń júwe bí la ilaha bó ṣe pàtàkì tó nínú ìgbésí ayé ẹni tó bá lè rí wí ànábì pé man qala la ilaha illallah mukhlisan ẹnikẹ́ni tó bá lè wí la ilaha illallah tó wí tọkàntọkàn tó mọ́ láti inú ọkàn rẹ̀ wá tó sì gbà wípé ọba tóun ń ròyìn pé kò sí ọba kan àyàfo nìkan ó gbà bẹ́ẹ̀ lọ́kàn ó gbà bẹ́ẹ̀ lódodo dakhala aljanna irú ẹni bẹ́ẹ̀ yóò wà aljanna ẹni tó bá wá gbìyànjú àti wí wọn ni man mata wa lisanuhu bi hadhihi al-kalimati ẹnikẹ́ni tó bá wá rí wí tó jẹ́ wípé ó wí nígbà tí ń bẹ láyé àbí ńgbà tó ṣe tán àti kú tọ́lọ́run wá yọ̀ǹda fún tó jẹ́ wípé gbólóhùn rẹ̀ tó rí wíkó tó kúrò láyé ìgbẹ̀yìn tó wíìnì náà ni la ilaha illallah ànábì ní man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna àtàwọn ọ̀rọ̀ míì tá ànábì tún sọ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ wípé in tó wí kẹ́yìn tó jáde lẹ́nu rẹ̀ náà ni pé kò sí ọba kan àyàfọ́ Ọlọ́run yóò wà lìjẹ́ ló fi jẹ́ pé báwọn èèyàn wa bá ń bẹ lórí àárẹ̀ bàbá ní òbí bàbá léèyàn àbójá àwa náà gan ni kó jẹ́ wípé èèyàn wà lórí àárẹ̀ ni àbá ti ń rí wípé ibi tọ́rọ̀ ń dé yìí ọ̀rọ̀ kú ló dé ẹni tọ́rọ̀ ń bá wá yọ̀ǹda fún tí máa ń bẹ rẹ̀ Islam gbé wá wípé kéèyàn máa wí la ilaha illallah sí lẹ́nu kéèyàn máa ṣe la ilaha illallah lẹ́gbẹ̀ẹ́ ẹrú ẹni bẹ́ẹ̀ kéèyàn máa wí kéèyàn máa sọ kéèyàn máa fi kọrin kéèyàn máa wí wíwí tá à ń wí ni kì í ṣe dandan ni kò sọ pé ẹ wí má sọ fún ẹni tó ń rin pé ń pọ̀ káàkú pé wí la ilaha illallah ṣùgbọ́n ìwọ gbìyànjú àti máa wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ títí kó fi tá a sí létí kí ìmọ̀ ilẹ̀ nì kó lè wá fún kò fi jẹ́ pé la ilaha illallah ẹni tọ́lọ́run bá yọ̀ǹda fún tó bá rí wí kúrò láyé yóò wà lè jẹ́nà torí pé yub'athul mar'u ala ma mata alayhi ní tá a fi gbé ẹ̀dá dìde ni tó kú lé lórí bí yàn bá kú lórí la ilaha illallah ó rọ̀nà lọ àwa fi títóbi ọlọ́run náà àfi bẹ lọ́hùn la ilaha illallah ọlọ́run jẹ́ àrí wípé láyé o ká lè ráǹfààní rẹ̀ jẹ ká lè rí ìmọ̀lẹ̀ rẹ̀ gbà ká lè rẹ́sìn rẹ̀ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ gbogbo ohun tí ń jẹ́ ẹ̀rẹ́ ẹ̀sìn pátá tíyẹn bá lè jẹ́ ìjọsìn gbogbo ẹ̀ àmọ́ lórí la ni kọ́lọ́hún kó fún wa ní la ilaha illallah náà kọ́lọ́hún bá wa kó yọ̀ǹda fún wa ká lè rí wípé kó á yọ̀ǹda fún wa ká lè rí la ilaha illallah kọ́lọ́hún fi kárẹ́ gbogbo àwọn èèyàn wa pátá bẹ̀ látòrí àwọn dìrẹ̀tẹ́ àlùbáyánì ni fi kárí gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀ technician journalist ni ọlọ́run wọlé aláìlẹ́ lọ́la ọlọ́run ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀mọ ìwà tẹ̀ ń wò wá wọlé aláìlẹ́ lọ́la ọlọ́run má dọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa rú gùn wá lẹ́mìí pẹ̀lú àlàáfíà ara lórí la ilaha illallah muhammadu rasulullahi sallallahu alayhi wa wa rahmatulah wa barakatuhu.